الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ثاني يعني صحابي توبة بسوا توبة ورأي إن شاء الله àwọn nǹkan méjì nínú àwọn nǹkan tó máa ń fa ìyà sàárè wọn lánàá bí sallallahu alaihi wasallam ọkọjá gbára sàárè méjì kan wọ́n sọ pé innahuma yu'adhaban dájúdájú wọ́n fi ìyà jẹ àwọn méjèèjì wa ma yu'adhaban fi kabir ntí a sì ń tìtorí rẹ̀ fìyà jẹ wọn kì í ṣe nǹkan tó lọ títí. nínú ìgbà wa kan ìnáwó kẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni. ama ahaduhuma ọ̀kan nínú àwọn méjèèjì kàkà náà láàyè sẹ́ǹdì homi ń bá wọlé kì fún tọ̀ riwaya mi la yaftakiru min bawle yìí sọ́ra fún ìtọ̀ rẹ̀ wa amma al-akhar ẹnì kejì ń tiẹ̀ fakana yamshi bayna an-nasi bin-namima ó máa ń gbé òfófó ká láàrin àwọn èèyàn ni anabi sallallahu alaihi wasallam wọn apàṣẹ pé kí wọn bá wọn mú ìmọ̀ ọ̀pẹ ìmọ̀ ọ̀pẹ nínú igi ọ̀pẹ ó wá ya ewé rẹ̀ sí méjì ó rí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ewé tó ya sí méjì ń sára ọ̀kọ̀ọ̀kan nínú àwọn sàárè méjèèjì ànábì sallallahu alaihi wasallam ni wọ́n wọ́n wọ́n ó tètò orí rẹ̀ ṣe dẹkùn ìyà táwọn méjèèjì ń jẹ fún wọn lópin ìgbà táwọn ìmọ̀ ọ̀pẹ yìí ọ̀bá ti gbẹ tẹ́bá wo ẹ̀gbà wá yìí wọ́n rí pé ẹ̀gbà wá tó báyàn lẹ́rù ni lágbọ́n wípé wọ́n ń sọ fún wa nípa ìmọ̀ àkọ́kọ́ eléyìí tó ṣe pé nìkan kò lè mà nípa rẹ̀ àyàfi Allah àyàfi tó bá wọ Allah láti ṣírú rẹ̀ mà nínú àwọn aránṣẹ́ rẹ̀ wọn lánàá bí sallallahu alaihi wasallam wọn ń lọ wọn kọjá gbára sàárè méjì eléyìí fi hàn wá pé wọn kì í sin òkú sínú ilé láyé ànábì sallallahu alaihi wa sallam wọn kì í sin òkú sínú ilé orí tẹná máa ń sìnkú sí wọn ń lọ wọn kọjá gbára sàárè méjì kò lè jẹnu agboolé yín wọn ń lọ wọn kọjá gbára sàárè méjì sàárè méjèèjì yẹn ń tó súnmọ́ oníyìnbí wọn wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báwo ló ti ṣe wá jẹ́ ẹni tí wọ́n ń fìyà jẹ ni wọ́n ti sẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n ń fìyà jẹ. Allahu azza wa jal lóní kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wọ́n lè sin ẹni tí wọ́n ń fìyà jẹ sẹ́gbẹ̀ẹ́ ẹni tí wọ́n fìyà jẹ. wọ́n sì lè sin ẹni ìkẹ́ sẹ́gbẹ̀ẹ́ ẹni ìkẹ́. bẹ́ẹ̀ ni wọ́n lè sin ẹni ìyà sẹ́gbẹ̀ẹ́ ẹni ìyà. lẹ́yìn náà sísọ táwọn ẹbí sọlọ báàlì sọlá sọ pé àwọn èèyàn méjèèjì tí ń bẹnu sàárè méjèèjì yìí wọ́n fìyà jẹ wọ́n àpẹẹrẹ wà ń bẹ lórí pé mùsùlùmí ni wọ́n nítorí pé mùsùlùmí tá a sin sínú sàárè tá ń fìyà jẹ nínú nǹkan tó pàkíyèsí kìkì ni wọ́n ṣe tó fi jẹ́ pé wọ́n fìyà jẹ wọ́n wọ̀hùnmá mùsùlùmáàni nígbà tó ti ní kejì wọn jẹ́ mùsùlùmí torí tó bá yẹ pé káfìrí bá ní wọn tàbí mùnáfìkì ilẹ̀ tẹ́ kó tó ṣe wọn nù sáré pé wọ́n mọ̀ tẹ́ wọn nù sáré ni wọ́n mọ̀ jẹ̀ wọn nù sáré ìyá gidi inú ìyà làwọn lọ tààrà torí ẹ ọ̀rọ̀ tí kò nítumọ̀ ànábì kì í sọ nítorí sọ pé dájúdájú wọ́n sì yá di àwọn méjèèjì ìyẹn ni pé fún iṣẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ sí yà pẹ̀lú bí wọ́n ti ṣe ṣe kúrò láyé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìyà ń jẹ wọ́n nu sàárè ó pàkíyèsí. torí pé mùsùlùmí insha allah tó bá ti lẹ́bọ lẹ́rù tó sì jẹ́ mùnáfìkì tó kójú ayé ní ìsìlámù rẹ insha allah tó bá kú ìwọ̀n níjẹ́ nìyà ní sàárè tàbí lọ́la gbẹ̀ndà kìyà. eléyìí ló mú kí ó pàkíyèsí àwọn sàhábà kí ló dé jọ́sìn yà jẹ́ wọn wọ̀hùnmá mùsùlùmáà tó anábì sallallahu alaihi wasallam láì jẹ́ pé wọ́n fi léèrè ó ṣàlàyé nítorí pé ìṣẹ̀lẹ̀ yẹn wà ní ipò ìṣẹ̀lẹ̀ tó pe ní béèrè torí káwọn náà kú káwọn náà bá kú kí èsì pé ọjẹ wa nígbà tó sì jẹ́ pé mùsùlùmí ni wá ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan kan ni wọ́n ṣe tó fa ìyà yìí fún wa Ànábì sallallahu alaihi wasallam sọ pé ọ̀kan nínú àwọn méjèèjì gánà láàyè sẹ́ǹzẹ̀hùnmí báwòlẹ̀ kì í sọ́ra fún tọ̀rẹ̀ kì í sọ́ra fún tọ̀rẹ̀ nítorí àdúrò ni pé tó bá lọ tọ̀ kò ní kíyèsí pé kó wọ́n tọ̀ lọ́nà tí sọ ò ní padà wá bá ọ kò ní tọ̀ lọ́nà tí sọ ò ní padà wá bá a níṣẹ́ olùfẹ́tọ̀ ó dojú tọ rẹ̀ parọ́ ògiri yìí kọ́ máa kọ́ sẹ́ẹ̀tì abẹ́ rẹ̀ sáré ògiri kọ́ máa tọ̀ yìí ó sì wà nítòsí ògiri kí ni tọ́ ṣe yọ́n máa dá padà sí lára ni ògiri yọ́n máa dá ìtọ̀ padà sí lára ìtọ̀ yẹn ọmọ wa di nǹkan tó ṣe pé bó ti ṣe dà sí lẹ́sẹ̀ ńlọ dà sí lásọ torí ẹ̀ kì í ṣọ́ra fún tọ̀ rẹ̀ kì í ṣe pé tó bá tọ̀ kì í sábà ọ̀ àmọ́ kì í ṣọ́ra fún àdápadà àtọ̀ rẹ̀ nígbà tí bá ń tọ̀ torí ẹ̀ ní òfin ṣẹ̀rí àti kọ́ wa gẹ́gẹ́ bá ti ṣe rí nínú àwọn tírà tọ́k ike tó fẹ́ tọ̀ mọ́ dojú tọ̀ rẹ̀ kọ̀ nǹkan tó lé bí òkúta bí ìyanjú bí àpáta bí ilẹ̀ tó lé orúkú tó ń bá ti ń tọ̀ sí báyìí kí máa máa ṣe yóò máa dá ìtọ̀ padà sí ọ̀la ó sì ṣeé ṣe kó o rántí àyè kan méjì tàbí mẹ́ta kó o má rántí àyè yòókù títọ̀ kan tó fi fọ́nù lẹ́yìn ìgbà tó o bá tọ̀ tán ọ wá jẹ́ pé kí ló ń gbé ká ìtọ̀ ṣẹlẹ̀ wọn fẹ́ kọ́ ọ̀tọ̀ síbi tó ṣe wípé títọ́ bá ti ń débẹ̀ báyìí ọ̀ máa lọ ni èyí tí ọ̀dà free èyí tẹbi tó ṣe pé ọ̀ máa dá ìtọ̀padà sí ọ lára. nínú riwaya kan kàánà láàyè sẹ́kìrù mi ń bá òlẹ̀ kàánà láàyè sẹ́kìrù mi ń bá òlẹ̀ ìtumọ̀ rẹ̀ kan náà ni pẹ̀lú tala kọ̀kọ́ ìtumọ̀ rẹ̀ kan náà ni pẹ̀lú tala pé kì í sọ́ra fún kí àdápadà àtọ̀kọ́mọ́padà sí lára. Èsì pé tuma rẹ̀ ni pé láyé sẹ́kìrì mẹ́mbà ó lè kéé bu ara rẹ̀ tí ó bá tọ̀ rárá rárá. Èsì tuma rẹ̀ nìyẹn. Ìtuma rẹ̀ ni pé tó bá tọ̀ kì í sọ́ra fún tọ̀ kì í sọ́ra fún tọ̀ kọ́ má padà sí lára. Àmọ́ tẹ́lẹ̀ náà ta ló ní tó bá fẹ́ tọ̀ fún síbi rẹ̀ lẹ̀ fún ọmọ wò ta ló sọ báyìí? nínú òfin ṣẹ̀ríyà ìhòhò yín ẹ gbọ́dọ̀ sọ ẹnikẹ́ni kò lẹ́tọ̀ọ́ sí kó rí ìhòhò rẹ̀ títí bá ti sọkọ rẹ̀ títí bá ti ṣe ìyàwó rẹ̀ ìsìláàmù kò farama kọ̀kẹ́ tó torí pípọ̀ ń gbọ̀n àwọn ọ̀rẹ́ rẹ̀ jókòó báyìí ok ẹ̀ ń sọ̀rọ̀ báyìí àbí àwọn ọ̀rẹ́ rẹ̀ jókòó báyìí wọ́n náà sì jókòó pẹ̀lú wọn ìjọ wa gbọ̀n wọn akọjú sí wọn bọ́ sókòtò jẹ́ báwọn pèsè rí ṣe máa ṣe hàn kò síbi tí islam ti gbà tẹ̀sí bẹ́ẹ̀. ọlọ́run kẹ́kẹ́ bo ìhòòhò yín. ara tó mú káwọn mùsùlùmí yàtọ̀ sáwọn tẹ̀sí rí òun náà ni pé mùsùlùmí sí ìhòòhò wọn lẹ̀. àwọn obìnrin tẹ̀sí rí ẹ̀rí wọn tó bá fẹ́ tọ̀ yóò kàn gbogbo aṣọ rẹ̀ sókè ní ọba máa tọ̀ bí ajá. àwùjọ bíi lẹ́yà kí àmì tí máa tó wọ̀ náà rí kí ni tùmọ̀ ọkùnrin náà kí ni tùmọ̀ àtọ̀tọ̀ o kò ní tùmọ̀ àwọn kan soge lásán ni wọ́n á ní wọ́n á ní èrò kankan sásọ tí wọ́n ń wọ̀ nípa àwọn soge lọ àwa yàtọ̀ sípa àwọn soge èrò wa sásọ tá à ń tún ni wípé à ń bo ìhòòhò wa à ń ṣe bẹ́ẹ̀ à ń fi jọ́sìn fún Allah àwọn ìjọ máa wà lẹ́nu rẹ̀ tó máa wọ sọnù ọlọ́run tó máa san lẹ́sìn. torí ẹ kò bá jọkùnrin kò bá jọkùnrin lọ́lọ́tọ̀ ìtọ̀ gbọ́dọ̀ padà sí ọ̀la ó sì wọ́pọ̀ lára àwọn obìnrin wọn yẹn tí wọ́n máa tọ̀ títí ó tún máa padà sí wọn lára bàjẹ́ bàjẹ́ táwọn obìnrin mùsùlùmí tó ṣe pé yóò yóò yóò yóò yóò lóṣòótọ́ nígbà tó bá lóṣù tọ̀ títọ̀ rẹ̀ ṣe ń jáde oníkèésí ìtọ̀ máa padà sí lára ìtọ̀ tí ń padà sí ọ lára yẹn tó o bá fọ gbogbo ẹ̀ o ti wá bẹ́ẹ̀ o ṣe nǹkan tó lè jẹ́ kí àṣàrí ọjọ́ irú ẹ̀rí tí wàá náà dé sí kan ìkọ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹ sọ́ra fún tọ̀ fa inna akthara adhabil qabri min al torí pé ìtọ́ pọ̀ jù nínú ìyà sàárè ìtọ̀ ni ó fà ẹ sọ́ra fún tọ̀ torí pé ìtọ́ pọ̀ jù nínú ìyà sàárè ńkọ́ ìtọ̀ ni ó fà kí ẹ̀wọ́ tó kọ́ lọ tọ̀ tó ní sábà pé pé gbogbo pátá rẹ tó máa rùn tọ̀ ní ó léwu ìwọ́n tó ń tọ́ lé pé pé o lójú kòkòrò wípé gbogbo aṣọ tó tọ̀ sí gbogbo aṣọ tí ń bẹ lórí ibùsùn tó fi sùn eléyìí tó ti tọ́lé gbogbo ẹ̀ àti tọrùn rẹ lọ gbọ́dọ̀ fọ̀ dáadáa kó tó di pọ́ màá fi irú rẹ̀ tẹ̀sí ìtọ̀ léwu ètò pọ̀jù nínú yàtàrí nǹkan kí ni máa fà ìtọ̀ ẹnì kejì nínú àwọn ẹni tí à ń jẹ nínú sàárè eléyìí nípele ni ò nínú tí máa fàyà sàárè kéṣe gbogbo títà máa fàyà sàárè nìyẹn o méjì péré la nàbì sọmbẹ sallallahu alaihi wasallam ẹni kejì kana yamshi bayna an-nasi bin-namima ọmọ gbófòfó kálá ní àwọn yìí olófòfó ìlànà kejì òfófó ìmọ̀ọ́sí sábà bí ìyá sàárè olùwàkọ́mọ́fìyà jẹ wá nínú sàárè wa àti lálùkìyàmù kí ni wọ́n pè lófòfó kọ́mọ gbọ́. ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn ọgbọ́ yìí ìgbà tó sọ ọsọ yìí gbọ́ yìí sọ yìí kí lọ gbọ́ kí lọ sọ ọ̀rọ̀ tó gbọ́ ó gbé kalẹ̀ lọ́nà tó fi dá wàhálà lẹ̀ torí ẹ̀yin tọ́lá kitabu tawhid ẹ̀rí tó tá a ní tó fẹ́ ó fi òfófó náà sáàní rẹ̀ òfófó nínú dánlò náà wà nítorí pé wọ́n máa ń fi dán wọ́n máa ń fi tú àwọn èèyàn ká bẹ́ẹ̀ lòfófó òun náà máa ń tú àárín àwọn èèyàn ká yóò sọ ọ̀rẹ́ dọ̀tá níṣẹ́ nìkan sọ pé lágbájá ọ̀parọ́ màmí màtẹ́nìkan bi léèrè pé kí ni tó fàjà láàrin ìwà àti lágbájá ó parọ́ má mi irọ́ wò lọ pamọ́ ó sọ wípé mo ṣe nǹkan tí ń ṣe kí ló lóò ṣe tó ṣe ó sì ṣàlàyé ọ̀rọ̀ yìí wá ṣe ti tiẹ̀ wọ́n wá gbọ́rọ̀ yẹn wọ́n á lọ gbé bá ẹni tí wọ́n lọ parọ́ mọ́ yẹn wọ́n á ní ọ̀rọ̀ kan tí mo gbọ́ lánàá mo ní kẹ́yìn náà gbọ́ o bàbá alágbájá olókùrọ olórí ibu ayé àti ọ̀run ni o ó sì ní gbogbo ọjọ́ tó ń bá rí yín kàkà ní òun òun yìn yín bà ní tọ́jà nǹkan tó gbọ́ lágbájá parọ́ mọ́ mi irọ́ ò lọ pamọ́ ó ní mo ṣe ń tí ń ṣe kí ni tó ṣe tó lóò ṣe ẹ dákun ẹ̀wọ̀rọ̀ yẹn ó ti ṣe hàn tó ẹ wo nítorí lọ gbé kalẹ̀ wọ́n sọ fún ọ wípé wọ́n ní òpùrọ̀ ayé ìwọ̀rùn ni ọ́ gbogbo dọ́tà bàbá ṣe rí ọ ní kàkà ní àwọn àwọn yàn bà kò sí nǹkan kan nínú nǹkan tó lọ sọ tó jọ ń tọ́ kí ló fẹ́ fi rí wọ́n fẹ́ fi dàrin wọn rú pátápátá ẹni tó gbọ́ pópẹ́ ọ ní òpùrọ̀ ayé ìwọ̀rùn ṣé èsì pé màálù yẹn tó ti ń kan sí báyìí má lọ bẹ̀ má lọ bẹ̀ tó bá su yóò pò mí. so ẹni tó gbọ́ pé wọ́n ló pè ọ́ ló pòrò ayé wọn ọ̀run tí o sì gbọ́ pé wọ́n lọ sọ wípé tó bá rìn sí sàkáàní òun yàn ń ban fojú rẹ wò ó fojú rẹ wò ó fojú ó dà láti túbọ̀ ló ti kéde pé ọ̀tá ti bẹ̀rẹ̀ láàrin wa àti ẹ̀dúgbọ̀ gbẹ̀ngà ìyá. ìrẹ̀ Allah azza wa jal kò fẹ́ òfófó ìwà burúkú pátápátá gbà ní. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn obìnrin ní máa ń ṣòfófó torí pé ìyẹn ṣòfófó àfikọ́ bá dilẹ̀. ní ìsìn ọ̀pọ̀ àìmọye ọkùnrin náà ń ṣòfófó. náwọn kò ní kan ṣe ó dilẹ̀ fún rẹ̀gbẹ̀ oríkì wọn ni àwọn ọkùnrin kò ní kàn ṣe ó dilẹ̀ fún rẹ̀gbẹ̀ àwọn náà ń sọ fòfò lónìí torí rẹ̀ láti ń pè wọ́n ní ẹlẹ́nu sọ́nsọ́ gbogbo ní dé gbogbo ní dé dàlúrú dàlúrú fàdúgbò fàdúgbò fọ́léfọ́lé ìwọ fúnfún ìṣèwà tó dá ọ la ilaha illallah gbogbo yìí rẹ tó bá ní báyìí níjọ́ táṣírí òfófó rẹ̀ bá tú ó ṣubú dànù gbogbo ẹni tí ń fojú àpọ́nlé wọ̀ wọ́n ti fún wọn wọ̀ pé ọmọ àtà burúkú olórí bú ẹni àgbọ́dọ̀ jíkò torí pé wọ́n fi dàrin ọkọ àtìyàwó rú wọ́n fi dàrin mọ̀lẹ́bí rú wọ́n fi dàrin ọ̀rẹ́ rú wọ́n fi dojú di ìlú rú wọ́n máa ń fòfòfò fọ́ọ̀lù wọ̀lá wọ́n wá rí pọ́ọ̀tù ọba ó sọ nǹkan tí ò sọ gbogbo òlu onípọ́npọ́ kò pọ́npọ́ aládàá ó padà gbogbo wọn sọ pé kùbí tọ́bọ̀ ó gbèjà. ọba ò ti sọ nǹkan kan nínú nǹkan tí wọ́n ń gbé ká ọ̀ tó bàbá ní ẹ̀yìn èèyàn ẹ ṣe sùúrù ilẹ̀ ẹlẹ́gbọ́ ẹjẹ́ mi náà ṣàlàyé tẹnu pé ẹjẹ́ mi tó náà rọ́ọ̀tún yóò lè. mo rò pé torí pé ọ́yìn fún nǹkan ti rọ sí wọn létí òun làwọn máa fi ṣiṣẹ́ àwọn ẹni tó sòfò fún wa ẹ má tẹ́tí gbọ́ lórí ibú kí lọ́tọ́ kí ni ọ̀bá tó lọ́ wọn sọ. torí pé àwọn máa gbé irọ́ wọn tán fa lárugẹ kò ní wù wọn káàkiri òkè ẹ má jọ ló fòfò ṣe bá fẹ́ sẹ́mi pẹ̀lú yìí láìpẹ́ ẹ dákun ẹ gbọ́dọ̀ jọ ló ẹ sì gbọ́dọ̀ gbá olófòfò láàyè bóòlù ẹ ti ní ọ̀rọ̀ kan tí mo gbọ́ ń pa yín lánàá ni mo ní kí n tètè wá sọ fún yín ẹ má pẹ́ nu nílẹ̀ ti gbọ́ ọ kí lọ́rọ̀ náà lọ́ba sọ wà ní á ah, mo ti gbọ́ lẹ́nu rẹ̀ ń sì sọ fún gbogbo ara yìí mo ti gbọ́ lẹ́nu rẹ̀ ń sì sọ fún gbogbo ara yìí sẹ́mi ọ̀pẹ́ ti dínà kó tó sọmi kó sọmi lọ́jọ́ mi tó ń torí ẹ̀ bá ń tí wọ́n á lọ yín nìsín ọjọ́ ẹni tó ọlọ́sọ̀rọ̀ là ń lọ. nígbà tá a dé bẹ̀ lọ́rọ̀ bá hàn pé kì í ṣe bá ti sọ lọ sọ ojú òkè àbí òní yẹtù òfin ní sọ̀fọ̀ fún ma àmọ́ ńgbà tó ti pẹ́yìn náà gbádùn ẹni tán gbófòfò wa bá òun náà gbádùn toró náà ti ti tẹ̀ra alẹ̀ pé òun wá ẹni tó wàá sọ̀fọ̀fọ̀ fọ̀ ẹni tó tún máa dúpẹ́ à nǹkan ìbáyé mú mi níra ẹjẹ́ báyé mú mi níra kẹ́kẹ́ gbádùn lọ́rọ̀ báyìí wá kì má báyìí wá nǹkan tútù àbí òye yóò ti gbé mi wá bọ̀ àbí òye wa yóò tún gbé wa torí ìwọ náà gbádùn ẹnì bọ́dù tó bá ti lè gbọ́rọ̀ wá fún di lọ́nà àwọn lárúbáwá sọ pé gbogbo ẹni tí ẹni tó bá ti lè gbófòfò wá bọ̀ yóò gbé tiẹ̀ náà lọ bẹ́ẹ̀ lómi kò sí tàbí ṣùgbọ́n bàtí wọ́n ti fún láàyè yóò rí nǹkan kan náà gbégún wọ́ látọ̀dọ̀ tiẹ̀ náà tó tún lọ sọ fẹ́ lómi. فيما máa fàyà sàárè nínú لا يدخل الجنة lẹ́tẹ̀nà mà olófòfò ò والجنة، wà lùdẹ́mù olófòfò ò ní wà lùdẹ́mù gbọ́ yìí sọ yìí ń lọ olófòfò lọ́gbàlagbà ní bá ń ṣòfófó wọn máa tẹ̀ ní gbẹ̀yìn ńlá ní bá ń ṣòfófó wọn ti yẹpẹrẹ ní má ṣòfófó wọn wọ́n ṣòfófó láyé rẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ gbà mọ́. Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó wá sọ pé kí wọ́n lọ mú ìmọ̀ ọ̀pẹ wá tó fi sí ọ̀kọ̀ọ̀kan yá sí méjì ó fi kọ̀ọ̀kan ó rí kọ̀ọ̀kan sára sàrí kọ̀ọ̀kan eléyìí ma'alamun min ma'alimin nubuwwa gbọ́dọ̀ ànábì ṣe mà pé à ń jẹ wọn àpẹẹrẹ ni nínú àpẹẹrẹ jíjẹ́ ànábì ẹnìkan ni ní ìsìnkọ̀kẹ́ lè kọjá ní títì kọ́sọ́ tó wà ní sàrí ìyá jẹ́ bóòlù ti mà mo rò pé yé wa nítorí pé òwe sáà nàbì nọ́mbà two ẹnì kan sọ pé ẹ fi ewé yìí ẹ fi sára sàárè bàbá yín bó láti fi sára sàárè bàbá wa tó fẹ́ sọ fún wa ní ìsìn à ń jẹ bàbá wa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn náà ta ló sọ fún ẹ pé ńgbà tá a bá fi ewé yìí sára sàárè bàbá wa ìyá tí ń jẹ ó kó ń bẹ bóòlù wọ́n ti ẹ̀ ṣe mà pé à ń jẹ wọn ẹni òfò tí ń kò mọ nǹkan tí kọ́ mà kò sáyè fẹ́ pọ̀jù láti wá sọrú rẹ̀ nípa ẹni pọ̀jù lónìí wípé yà ń jẹ kò sí lọ́wọ́ rẹ̀ ẹni tá a lè sọ pé yà ń jẹ nù sáré lẹni tí Allah sọ pé yà ń jẹ àbí tá a nàbì sallallahu alaihi wasallam sọ pé yà ń jẹ. àwa kò sí bá a ṣe lè mà á ní mìíràn kan tá a lè gbé dénú sáré tá a bá ní mìíràn tá a gbé débẹ̀ gan a lè àwọn ò lè máa ń tọ́pa mọ́ ọlọ́run nìkan lọ́ọ́ máa ń tọ́pa mọ́. ṣé tó máa ń sìn kúta tó máa fi nǹkan bo òkú yẹn tán pàápàá bá ń ṣe ń sìnkú níbí fẹ́ kí wọ́n kàn bó sáré lójú ni wọ́n sì gbé sínú rẹ̀ wọ́n á fi pákó one by twelve wọ́n fi bò lórí àbọ̀ parun àbí block wọ́n tún á ń sọkún lọ já koríko wá wọ́n mọ̀ sí koríko yẹn dí àwọn àlàfo tó wà láàrin pákó yẹn àtẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ kékeré ṣe nǹkan táwọn ẹbí ṣe yìí làwọn náà ń sin jẹ wípé lókun ìgbà táwọn koríko yóò bá ti gbẹ o ìyà ò jẹ ẹni tó àánú sáré kálá tó bá tó àníyàn yẹn ni ẹ gbọ́dọ̀ dán wò tí wọ́n sọ pé ní ìyàlẹ́ni tá a sin tẹ́lẹ̀ náà nǹkan táwọn ti torí rẹ̀ já koríko yẹn sórí sàárè ni pé kí èpẹ̀ kọ́ má lọ rọ́ bá ẹni tó wà nù sàárè ẹ̀rùn kílẹ̀ máa ń ya tó wọ́n dí gbogbo àwọn ibi tí ihò wà yẹn kí èpẹ̀ ta padà lé pákó yẹn lórí kọ́ má jẹ́ pàrọ̀ òkú náà lọ́ọ́ máa sọ̀kalẹ̀ sí ètò túmọ̀ sí pé tá a bá ti gbókùn sínú sàárè òfin ṣẹ̀rí ọ̀gbà ó jẹ́ kórìí rẹ̀ ládàpẹ̀ sí á ìfinisẹ̀sìn lélẹ́yìn o agbọ́pọ̀ ń ṣe bẹ́ẹ̀ nílùú kan nínú àwọn ìlú àwọn Yorùbá yìí aburú ni o pé bàtà gbókù sínú sàárè rẹ̀ ìpẹ̀tà wa rọ́ọ̀lù ara rẹ̀ ní dàsí ó túmọ̀ sí pé èèyàn bu nìyẹn èèyàn burúkú lásán lásán tí ọ̀gbẹ́sì yé ni ẹ̀ á ní àfa àwọn katira katira rọ̀ wò lọ́ka katira rọ̀ tí ò yé so wọ́n sì ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ jù sùn so à ń ṣàlàyé ẹni tó bá gbọ́ ọgbọ́ fórí ara rẹ̀ a gbọ́dọ̀ jẹ́ pààrọ̀ kú gangan gangan la dà pẹ̀ sí a ti fi nǹkan kan a fi ṣe kọ́fà kó tó wá di pé a dà pẹ̀lú bákan náà koríko yẹn ó ti ṣe kọjá pé wọ́n fi sí nítorí àgbàrá òjò tójò bá rọ̀ kó má tètè rọ́ lọ bá òkú yẹn torí pé mùsùlùmí nígbà tó wà láyé àti lẹ́yìn ikú rẹ̀ ẹni àpọ́nlé ni ẹni àpọ́nlé ni mùsùlùmí lójú ayé àti lẹ́yìn ikú rẹ̀ a gbọ́dọ̀ kàn lábùkù torí pé ó ti kú gẹ́gẹ́ bá a ti gbọ́dọ̀ kàn lábùkù nígbà tí kò ì tí kú. bákan náà nínú nǹkan tó gbà lérò pẹ̀lú koríko tí wọ́n ń kó sí. Si, ara pákó tí wọ́n fi bo òkú mọ́lẹ̀ wọn náà làwọn ẹranko burúkú sọ ẹ pé tí yọ bá rí jì fún wa láti débi tó wà wọ́n tètè lọ máa bá wọn máa jẹ ẹ mọ̀ pé àwa gan ìgbà tá a wà láyé tá a wà láàyè nílẹ̀ rí kí kòkòrò ọmọ jara wa lẹ́ẹ̀ rí kékùté kọ́ máa jara wa lẹ́ẹ̀ rí kókété kọ́ máa jara wa. Allahu akbar tọba ti kú tán báyọ̀ parí Allahu Akbar nísìnyí tọba sùn kalẹ̀ lóde gbayàwó báyìí ọ̀wá daṣọ bóra títí ijọ́ mélòó lórí polo sùn kalẹ̀ báwọn táwọn ẹyẹ ó fi máa sọ̀ kalẹ̀ tí wọ́n fẹ́ máa jẹran rẹ̀ tó sùn kalẹ̀ níbi tí ò séèyàn ó lè jíjọ́ mẹ́ta lọ àwọn ẹyẹ wọ́n máa sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí ẹyẹ àṣá àwòdì gúnugún òwìwí wọ́n máa fẹ́ wá sá ẹran rẹ jẹ ara hikima tó wà nù pé téèyàn bá kú tó máa àmàtàhù fa akọbàrà olúwa fi pọ́n wa lé ni o pé ńgbà tá a kú wọ́n gbé wa sí sàárè torí pé tọba wà lókè pẹ̀ àwọn ẹranko tí máa jẹ ẹran wọn máa jẹ ọ̀nì torí wọn náà ẹran ní ọ̀ àwọn ẹyẹ yẹn wọn máa sọ̀kalẹ̀ wọn máa mú jẹ nínú ẹran ara rẹ ó máa ti ń sọ̀kalẹ̀ tá à ń péjọ ìwé òtútù kù àmọ́ fẹ́ dijú pajú dé kó o ṣe bí ẹni ti kú kó o lè bá amẹ́ni tó fẹ́ràn rẹ ọ̀fẹ́ dúdú pajú dé kó lè wo ní ọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn ikú ẹ ká tó wọ́n di ọ̀síta lásán ni. àwọn èèyàn ti wá bá ọwọ́ àdúrà olùsí gbogbo wọn túlẹ̀ wá pé àbúrò mẹ́ta méje. Allahu akbar. Sọ́ra àwọn wò kó ti kú ni. Kódà àwọn èèrùn àwọn kòkòrò kéékèèké yìí èèrùn táwọn kan pè ní jàlọ ẹ̀rí kó tó máa bọ̀ tó máa bọ̀ ah! oúnjẹ ńlá lélẹ́yìí. Ìwọ́nu oúnjẹ ńlá lélẹ́yìí wọ́n náà tó wá pápá rẹ̀ kan lábá dojú kọ bóyá tí kí oṣù kan fàáyè. Allahu akbar Allahu ọmọ èèyàn german kankan. àmọ́ táwọn bá ti rí tó rúra pé wá tí kúkú tí ì lọ. bẹ́ẹ̀ ló kú tó àmì sáré gbogbo àwọn nǹkan ni ọ̀mà jẹ́ àwọn ẹranko bí ẹyẹ ní ọ̀kan ní ráàyè débẹ̀ àwọn ẹranko táwọn wà lókè pẹ̀ mo ní ráyè débẹ̀ ha nísìnyí sábà bó tá bó tá bó dáadáa yẹn ẹranko tí máa ń jẹran tó bá wúlẹ̀ tó wúlẹ̀ tó wúlẹ̀ tó tó tá wàhálà ń bẹ ń gbóòórùn oúnjẹ kan bì ṣùgbọ́n wàhálà ń bẹ bóun ó ti débẹ̀ yọ padà pọ̀ ọ padà jẹrà náà nù sàárè o àmọ́kọ̀ jẹrà lálàáfíà kó wọ́n yẹ pé kìnìún kan ẹkùn kan ìkòkò kan ẹyẹ kan ńlọ́jọ́ torí ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà àwọn nǹkan méjì òun gbogbo a gbọ́dọ̀ ṣọ́ra fún kápọ̀ ọ̀tọ̀ bó ti ṣe tọ̀ náà ìtọ́tún kan lára ó tètè bomi ó sìn dẹ̀nu lẹ́yìn tí sọ níbi ẹni tí ya sàárì ọ̀jẹ̀ gbogbo ọ̀rọ̀ tó bá gbọ́ láyé sọ ara rẹ níbi kó sọ̀rọ̀ rẹ di rìpọ́tà ọ̀gbá sẹ́rù mo rò kó yé wa kí lọ́ọ́ fẹ́ máa rìpọ́tì nítorí fáwọn olófòfó wọ́n sọra wọn di abánikáròyìn iná ni wọ́n ti di olófòfó nǹkan tí ò bá ti kàn wá ká má máa dá sí kódà ibi tá a ti tètè kọ́kọ́ kúkọ gan ká má lọ bẹ̀ nítorí pé sẹ́yìn ọba ti lọ bẹ̀ fẹ́ máa ń pé o ò ní ní nǹkan kan nínú mẹ́mórì rẹ tí ọmọ ẹ sí ọ pé sọ wa sọ fún wa ní kankan kí ni mo fẹ́ sọ. ẹ sọ́ra yín ẹ jìnnà síbi tẹ́ bá ti ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì dáa nítorí kẹ́yìn náà má bàa lọ jẹ́ pé ẹ pọ̀nà kan àbọ̀nà míì ẹ ti dà láì dáa ẹ sì máa kíyèsí o àtòfófó àtọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀gàn ọmọ ìyá ni wọn kò sí bó ṣe fòfó bó ṣe sòfófó tó ní pẹ́ gàn torí pé nǹkan tó ń sọ nípa ẹni tó wá sọ̀rọ̀ fún ọ̀tọ̀ ó ti ṣàìdá ó ti sọ̀rọ̀ ẹni tó ọlọ́sọ̀rọ̀ láìdá torí rẹ̀ àtòfófó àti ẹ̀gàn tẹ̀gbọ́n tàbúrò ni wọn bẹ́ẹ̀ ni ẹ ti máa rí nínú àwọn tírà tó bá ń sọ̀rọ̀ nípa asbáàbù àdáàbẹ̀l qabr àwọn tí máa ń fàyà sàárè ẹ̀rí tí wọ́n sọ pé al-ghibatu ṣùgbọ́n kò lè ṣe nàmímà kọ́ má ṣe ní ìbá olùwàkọ́lá wa. Thank you.